الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثالث والثمانين وتسعمائة وعن أنس رضي الله عنه قال أقام النبي صلى الله عليه وآله وسلم بين خيبر والمدينة ثلاث ليال يبنى عليه بصفية فدعوت المسلمين إلى وليمته فما كان فيها من خبز ولا لحم وما كان فيها إلا أن أمر بالأمطاع الشمس فألقي عليها التمر والأقط والسمن متفق عليه واللفظ للبخاري وعن رجل من أصحاب النبي صلى الله عليه وآله وسلم قال إذا اجتمع داعيان فأجب أقربهما بابا فإن سبق أحدهما فأجب الذي سبق رواه أبو داود وسنده ضعيف وعن أبي جحيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا آكل متكئا رواه البخاري حديثي أنا و لوري أرانيكا alwalima oúnjẹ àpèjẹ tí máa ń sè lórí pé ènìyàn fẹ́yàwó alákọ̀ọ́kọ́ wa látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ẹ mọ̀ pé fún odidi ọdún mẹ́wàá gbáko Anas ń bẹ nínú ẹni tó lè ròyìn Ànábì sallallahu alaihi fún wa dáadáa torí ọdún mẹ́wàá ló fi ṣe é. ọmọ ọ̀dọ̀ fanabi sallallahu alayhi wa sallam Anas ni أقام النبي صلى الله عليه وآله وسلم بين خيبر والمدينة ثلاث ليال nàbì نبي سجن mẹ́ta láàrin khaybar àti mẹ́dínà tó fi dúró síbẹ̀ yóò bẹ̀rẹ̀ àlẹ́ bí sọ̀fíyà tí wọ́n fi ń kọ́ tẹ́ǹtì fún nítorí ti sọ̀fìyà. àkọ́kọ́ tẹ́ǹtì fífi fífi lọ́lẹ̀ kìí gbàsìkò kí ló dé tó fi wá jẹ́ péjọ́ mẹ́ta ni wọ́n á ṣe tó fi fi tẹ́ǹtì lọ́lẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam torí kọ́ba fẹ́ sọ̀fìyà ẹ ọ̀rọ̀ tó wí yẹn kìí ṣe pé odidi ijọ́ mẹ́ta ni wọ́n fi ń fi tẹ́ǹtì lọ́lẹ̀ fún torí pé òun àti sọ̀fíyà fẹ́ wọ̀bẹ̀ ṣùgbọ́n wọ́n fi tẹ́ǹtì lọ́lẹ̀ anábì fi ṣe ijọ́ mẹ́ta pẹ̀lú sọ̀fíyà yẹn yẹ̀bi ní àlẹ́ ìhà lẹ́rìí pé wọ́n fi ń tẹ́wọ́ gbà ní ìyàwó tuntun ó túmọ̀ sí pé ìgbà tí anabi sallallahu alaihi wa sallam ti ń bẹ tí bá ń bẹ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ bóyá ilé ni àbí lájò ní tí máa ń ṣẹlẹ̀ ni pé wọ́n yìí kó ìyàwó méjì mẹ́ta mẹ́rin papọ̀ sábẹ́ tẹ́ǹtì kan wọ́n máa fi àwọn ìyàwó kọ̀ọ̀kan sínú tẹ́ǹtì tiwọn yìí eléyìí náà ní nǹkan tó tún sàn títí délù tánàbí bá ń bẹ́ ń lò. tẹ gbogbo ìyàwó kọ̀ọ̀kan ní ilé tiẹ̀ gbogbo ìyàwó kọ̀ọ̀kan ní ilé tiẹ̀ Sọfíyà ìyàwó tuntun ni so wọn àti torí pé àwọn afẹ́ ìyàwó tuntun tí wọ́n á sọ fọ́kàn nínú àyàwó tí máa ń bẹ pẹ̀lú wọn gbà náà pé a fẹ́ lo tẹ́ǹtì tiẹ̀ gẹ́gẹ́ bí ìwọ náà ni ìgbà tó ṣe pé ọlọ́wọ́ dáwọ́ lẹ́kọ̀ọ́ fẹ́fẹ́ ìyàwó mi ó wà ní sọ fún ìyàwó mi pé ìyàwó tó ti wà lé pé á nídìí yàrá rẹ̀ yẹn fún ìyàwó tuntun tí ń bọ̀ dábàá nídìí yàrá rẹ̀ fún ìyàwó tuntun tí ń bọ̀ títí jọ́ mélòó nítorí pé ìyàwó tó náà ń bọ̀ ń bọ̀ wá gbé bí ni kò wá láti wá bẹ̀ wá wò kọ́ lọ tábà wá ti torí fóun ń bọ̀ tá a lé ìyá lélé a ìyàwó sí kí á ní tàṣẹ ó túmọ̀ sí pé tá a bá tó bàbá ọmọ ṣe a kì í ránṣẹ́ pé. alákàrà bẹ́ẹ̀ ni a ti rówó pèsè ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn ìyàwó tó wà àti tuntun tí ń bọ̀ ṣùgbọ́n a fẹ́ yá kàtífà ìyàwó tó ti wà lé ibùsùn rẹ̀ fún ìyàwó tuntun tí ń bọ̀ sọ́ba mu sọ́ba mu à ń torí pé tá a bá tó bàbá ọmọ ṣe a kì í máa ń sẹ́ pé alákàrà tó ẹnìkan ní Nigerian level tó bá níyàwó tó wá dé pé ìlú tí wọ́n ń gbé ilé òrọ̀rùn lọ kù gìrìgbà wọ́n bùkátà kéèyàn ní owó tó ra lóòrìn lọ́wọ́ sọ wá sọ fún ìyàwó rẹ̀ pé wàá máa bá mi gbé lọ́dọ̀ mọ́mì mi ni mọ́mí rẹ̀ tó sì máa bá gbé yẹn wọ́n yàrá kan náà ni mọ́mí ni ìwọ́n tó tún ti dàgbà náà o tún gbé pẹ̀lú mọ́mí rẹ̀ ó tún wá burú ọba tó wá fìyàwó rẹ̀ sínú yàrá rẹ̀ bímọ kínní kejì kẹta kẹrin sínú yàrá kan kapásítì yàrá ń fẹ́ ọkùnrin á sọ pé kọ́ ẹ máa wo nǹkan o òun ti ń palẹ̀ mọ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì o ibi kan náà láti tìjọ máa gbé áà híyẹ mọ̀ sí ìbà èyí ọjọ́ ti màmá bàbá kan láti gbalẹ̀ tún sọ̀rọ̀ ń àmọ́ máa wá lẹ́ẹ̀kan láàrin lóun tún ṣe àwọn oṣù kan tó tún gùn díẹ̀ kóun tó padà nǹkan kan wá ń gbọ̀n lọ́kànjẹ́ tó ń fẹ́ mọ́pin wá sí i òun náà ní pé yàrá kan tó ní o ibẹ̀ náà lọ́mọ òun fẹ́ yàwó sí wọ́n sì tún ti lọ́mọ ó ti wá ń bọ̀ lọ́kànjẹ́ àbí òye pé kò wọ́n máa rọ́mọ òun pé ń bá ìyàwó rẹ̀ lò lójú òun ẹ̀ṣ kálọ̀ fọ́ọ̀bì ó láyé ti lè dàrú tó bá kẹ́sì máa wo nǹkan o gbogbo àwọn ìlú tí kọ̀ọ̀bá ti rọrùn fún gbogbo kálukú láti lọ gbalẹ̀ òun generally wọn sọ ọmọ abẹ àwọn tí máa pa lè gbalé ilé wọn bí kinní kan láwọn àbí tí wọn bá ti sọ báwọn ètò wọ́pọ̀ jù ni pé wọ́n lọ ọbẹ̀ ni dábàá sọ àmà ṣiṣẹ́ níbi ìtẹ̀ ẹranko àṣà padà síbi tá a ti ń bọ̀ wọ́n ní tíwájú ọba ṣe lọ ẹ̀yìn lá padà sí sọ́nà ọba ọ̀fẹ́ wa fún ká ṣiṣẹ́ ní ẹranko àwọn kì í ṣe ẹranko torí pé dídá tọ́lọ̀ ń dá wa ni kò ń ti pọn wa lé wa laqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri tọ́. So, ọlọ́run ti pọ́n máa níbi ádámà lé lápapọ̀ kí wọn la fẹ́ máa hùwà ẹranko sí torí ẹ̀ ká ti lóyìí ká ti kọ́gbọ́n ẹlòmíì ní sìn nínú nǹkan tí wọ́n máa fi ṣe fáàrí wípé ìyàwó òun mẹ́tẹ̀ẹ̀ta yàrá kan náà wọ́n wà kọ́tìn lọ la bẹ́ẹ̀dì kálukú ẹjà ẹgbọ́n ah! wọ́n lè dùnú nù fún un nù oríṣiríṣi onírúurú wèrè yáàni eléyìí ò sínú tí wọ́n fi ń ṣe fáàrí hayatun hayawaniya bahimiya sẹmi ẹranko lásán tí ò mẹtò torí di eléyìí anabi sallallahu alaihi wasallam wọ́n fẹ́ ìyàwó wọn nìyẹn. ls wa ni mo á pè àwọn èèyàn kókó wá síbi wàlímà pé èèyàn fúnra rẹ̀ èyí dáràn sí èèyàn lọ́rùn wọ́n bẹ̀ pé pè yàn ló pè yàn. ọ̀kan lè ti torí pé ẹnìkan bẹ́ẹ̀ ọjà pàdé ń bẹ lọ́tún nítorí pé ìwọ ò ní kankan tó fẹ́ gbé ọ̀fẹ́ dáràn bọ́ra rẹ lọ́rùn ẹnìkan ọ̀bẹ ọpẹ́ bá ń pè yàn àbúrò wọn bá ń pè yàn tìrẹ wọn ní bá pè yàn ni mo wá pè àwọn èèyàn pé kí wọn wá síbi wàlímà rẹ eléyìí túmọ̀ sí pé ẹ̀yin fẹ́yàwó fẹ́yàwó ẹ̀yin náà ṣe àti ṣe àwọn fámìlì ìyàwó tẹ́ bá fẹ́ nítorí pé àwọn lọ́jọ́ tí pé wọ́n mọ ọmọ wọn lọ́yìn wọ́n máa dunnú lóòótọ́ ṣùgbọ́n àwọn nìkan náà máa bẹ́sẹ̀ máa rí lára o pé ọmọ ń lọ sáyè tiẹ̀ náà ni ṣé ìwọ ní àlékún bá túwọ̀sì tọ́bọ̀ yẹn kó o ṣe wàlímà lórí ẹ̀ ìdùnnú lórí ìdùnnú ni òun ní mọ̀ lára owó tó mú òní màlá torí ẹ tí wọ́n sọ fún ẹ nígbà àwọn èèyàn máa wá ju bá a ti ṣe pé wọ́n lọ àti pín gbogbo oúnjẹ tá a ti ṣe ó ti fẹ́ tàn ẹ sọ pé mo láti lè rí oúnjẹ gbà wá fún wa nísì a lè rí but eh, plate kọ̀ọ̀kan lè cost tó seven seven hundred ẹgbàá one thousand seven seven hundred times one thousand seven. ó kó dálẹ̀ ó ní mọ̀ kó nǹkó lé torí pé o ti wà plus a sọ fún bàbá ìyàwó pé oúnjẹ tán àti pé pàpà àgàn èèyàn tó tún wà nílẹ̀ lọ bíi one thousand pé wọ́n ṣe sùúrù ni o <laughs> torí pé ọkàn ẹ̀gbìyàn lọ torí ẹ̀ ìwọ ló ṣe yàrá ọjà alìsílámù ọ̀sọ́ ikú kọ́ lọ dáwọ́lé ntágbára rẹ̀ wọ́n á lọ tẹ́rí gba wàhálà wọ́n á máa lé ẹ̀ka lórí pọ́ jẹ́ gbèsè tẹ́sí máa ń kọ́ wọlé màmú gbà náà kọ́ àwọn ṣe súnà nìyẹn tá a lọ fi ní tó sì yẹn àwọn tí a ṣe màtí ṣe kí n sinmi kó sinmi tó bá ìtagbára rẹ̀ ọ̀kan la yukallifu Allahu nafsan illa wus'aha. ẹ tún tara àdéhìí kẹ́kọ̀ọ́ mi ọ̀gá wa ni olóńsì ọ̀límà. afa wọn fẹ́ máa tán sí wa min khubzin wala ó lè tọ́ wá sí fún ọ̀límà pàdé fífẹ́ sọ fi yá yìí kò sí búrẹ́dì mẹ́kọ̀ọ́ sára. kí ló wá wà ń ṣe àwa level tẹ́nìkan bá ń ṣe wọ̀límà wọ́n á ń gbé ráìsì à ń gbé ráìsì à ń gbé ráìsì so ẹ̀yin mọ̀ pé ráìsì tí wọ́n ṣe ń white kò náyà lówó lọ títí fa àwọn ráìsì tẹ́ ń pa aláró tẹ́ ń pè ń jọ̀lọ́ ọ̀nàdínlówó àbí ọ̀nàdínlówó à wọ́n tún bọ́tàláìzẹ̀ àfa wọ́n ń gbé wá wọ́n ń gbé wá ọ̀kọ̀ọ̀kan lẹ́ra lórí ọ̀kan lẹ́ra àwọn kan wá ti free from me free from me ẹ ti ká ọkọ ọmọ sáká ẹ ilé ìta kọ gbé alẹ́ kan kọ́ ẹ wá dúró náà wúra yìí tẹ́lẹ̀ bá a mọ láìpẹ́ táwọn àti kò ní ìtumọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà mí a máa ń yọbọ a máa ń yọra lórí rọ́ọ̀ wàhálà nítorí pé gbé wa lọ pa afẹ́ kópa nínú wàlímọ̀ tó ń ṣe nìfẹ́ pé ah, á sábàjá tiẹ̀ ṣègbéyàwó á ah, inú mi dùn gan o anything tó bá gbé kalẹ̀ ẹ̀ kó kó tí mi ó dùn kìí ṣe eré ni kí ni dérò fẹ́ sí ẹ̀rẹ́ rí nǹkan bá kìí ṣe ìyàtọ̀ bá lọ. ìfẹ́ ló tì wá tí ọmọ ẹ̀yà wa ó pè wá ọ̀ràn ẹ̀ ní ká dà wọ́n ní kò sí búrẹ́dì kò sẹ́ran bẹ̀ kí wọ́n á rí wàhálà wọ́n máa ká ẹ̀ fi hàn. إلا أن أمر بالأمطاع فبسطت وسيك كتر في سنبه جيك إتاء كما قن جلولي أتاء يا بي ìwọ àwọn lẹ́dà táwọn náà máa ń tẹ́ sórí dání tébù yẹn sọ alárùbá kò ní sófra wákàtí àní wọ́n spẹ́dì wọ́n spẹ́dì wọ́n spẹ́dì wọ́n spẹ́dì kí wọ́n á lájẹ fọ olùkíyà àlè hàtàr wọ́n sì dá wọn dẹ́bí nù sí wal-qit àti dẹ́bínú gbígbẹ àti mílìkì gbígbẹ mílìkì tó ti gbẹ bí àkàrà Ògbómọ̀ṣọ́ exactly ẹnì tí wọ́n bá tí wọ́n bá sá kí là ń pè yogurt tó kí dáadáa tí wọ́n bá sá tán sá tán sá tán sá àwọn lárúbáwò wa fi ọmọ ká wọ́n fi ṣe exactly bí àkàrà Ògbómọ̀ṣọ́ yẹn so ẹ yà rí tó gbẹbẹ àwọn ọmọ akànjẹ ọmọ kànjẹ ọmọ kànjẹ oúnjẹ tí wọ́n ní ẹ o tó bá ń kan jẹ bá mọ̀ mú mi sí ayé ò rí gbẹdẹmukẹ báyìí so wọ́n máa mú mi sí wọ́tẹ́mìn àti ọ̀rá ọ̀rá bọ́tà bọ́tà ẹran tó náà lọ́wọ́ àmì pé ọmọ fi dẹ́bìnú tọ́ ọmọ fi mílíkì gbígbẹ ọmọ fi tọ́ ọmọ jẹ masha allah la quwwata illa billah masha allah la quwwata illa billah kí ló burú muttafaqun alayhi alimami bukhari àti muslim ló gbé jáde allahu akbar wal-lafzu lil bukhari kéètì ibn hajar kọsílẹ̀ gẹ́gẹ́ bó sọ wàánu bukhari nù. akramakumullah ọ̀gá wa ni ẹ̀kọ́ ńlá ni wọ́n fi lélẹ̀ fún wa ni ẹ méjì á máa la wàhálà bọ̀ra wa lọ́rùn. ntí agbára wọ̀ bá ká ọlọ́wọ́ bò dérú wa kí ni a fẹ́ wá sùn gbèsè ayé wa délé. torí rẹ̀ ìsìláàmù sì dáa a ti sọ nípa ẹni tí wọn ò pè tọ́ wa kì í ṣe ń tọ́ da mo sì mọ̀ pé a ní ara wa lágbájá wàlímà wà tàmẹ̀dù wàlímà wà dọ́là wàlímà wà sọ̀rọ̀ káwọn ti ẹjọ́ mọ́ra yín bá wọn tẹjọ mọ sítándàdì pé àwọn èyí la wàhálà bọ̀ra wa lọ́rùn tó ń bá wa insha allah àníta láìrẹ́ ni ṣíṣe kọ́ ni ó tún fẹ́ lò bọ́dún náà yẹn mẹ́wàá ó lè jẹ́ yẹn méjì yẹn mẹ́jọ yóò kó pé àkínló burú bẹ́ẹ̀ èmi tún kọ́kọ́ ń bì ní wọ́n sọ ní lẹ́bù tó a ní dẹ́bìnù lè máa sì lọ tààrà fa mílíkì gbígbẹ kò tẹ̀ jọ ń tà mọ́ fa tòkẹ́ àní tá a lè gbé wa táwọn èèyàn bá wa fìfẹ́ jẹ ẹni gaari ẹni gbẹgbẹ kan náà mo ti sọ gaari tẹ́rì nǹkan lómi ẹ̀rí nǹkan mọ́ bíi gaari àti kulikuli bíi búrẹ́dì àtàkàrà orúkọ ẹgbẹ́ ẹ̀jẹ̀ bí kókó àtọ̀ọ̀lẹ̀ àwọn nǹkan táwọn tó sọ tó lẹ́jú gbogbo nǹkan yìí lọ tuntun máa gbé kalẹ̀ wọ́n ti gbé kókó sínú abọ́ wọ́n ti gbé sínú abọ́ kálukọ́ kà máa gbé lọ́wọ́ màjọ ọ̀lẹ̀ àbákàrà sí masha allah masha allah masha allah lákòótá ìlàbílà ó sì máa ṣàdá ó sì wá máa lọ rẹ àwọn àlè máa bá àwọn àlè máa wàlímà ṣe àbí òṣè ẹ̀yìnwá. so eléyìí anábì sallallahu alaihi wasallam ẹ̀ tó gbogbo nǹkan rẹ̀ ọlọ́run ní àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára rẹ̀ laqad kana lakum fi rasulillahi uswatun hasanah anábì ìgbà sallallahu alaihi wasallam lọ́fẹ̀yàwó mi gbàgbọ́n jẹran jẹran jẹran jẹran jẹran títí àjẹpàtì anábì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ẹni tọ́lọ́ bá fún lágbára ẹni tọ́lọ́ fún lágbára tó gbogbo kálukú ní ọ̀fẹ́ yà wò bàtí kì í ṣe irú kálukú ló lágbára bẹ́ẹ̀ ni kejì ti ṣe ní. oníkálukú la sì fẹ́ kó ṣe nǹkan yìí ajẹ́ pé kálukú pẹ̀lú bí agbára la ṣe mọ̀. mùsùlùmí yẹn fi eńtẹ́yìn lágbára láti ṣe tó ti ṣe wọ́n yẹn fi bú ọmọlàkejì wọn. mùsùlùmí yẹn fi lẹ́yìn bú ọmọlàkejì wọn wọ́n yẹn fi bú ọmọlàkejì jẹ́ o àyàfi tí ọ̀gá sí máa ní tí ò bá sí imáni láàmà fẹ́ àti rí àléébù ọmọ ìyá wa bẹ́ẹ̀ ìgbà náà èmi lágbára ikú kọjá ni mo pọ̀ ni mo pọ̀ àtàkà ẹnìkan sì fẹ́ gbówó kalẹ̀ lọ́ọ̀ tó fi jẹ́ pé gbogbo mídìmídì ni wọ́n kó sínú ráìsì wọ́n tún kó kíní wọ́n tún kó kíní wọ́n tún ẹ́ ìwọ ló ẹ́ ìwọ ló yẹ kí n ṣe jù etí ìfowó mi ṣe ni etí ìfowó mi ṣe lọ́ọ́ dáa nítorí pé ẹlẹ́gbàgbé ti wà léèmọ̀ kékàn sí pé wàá jẹun ẹ̀sìn ni mò ń ṣe ẹ̀sìn tí wọ́n máa ń fowó ṣe lélẹ́yìí kí ni sì fowó mi ṣe kí n gba aládàá rẹ̀ ó pè mí bí kí ni tí kẹ́lómi ò tún gba aládàá mọ́ mi lọ́wọ́ lọ. rani ṣe ṣíṣe eré mi náà àìdákùn ìjọbákùn lọ ọkọ̀ ìrọ̀ àbẹ́tẹ̀mí bá ti ní tí mo lè ṣe tẹ́nì kẹ́lẹ́ tún ní ọ̀hún tó fi kún tó àrùn yẹn lè pọ̀ ọlọ́run fẹ́lẹ́ sáré àbí òye wa ọlọ́wọ́ sọ lẹ́sẹ̀ rẹ̀ àmì mi fúnra ara tèmi kí wọ́n lọ fẹ̀ sí ah, nígbà tó lọ́ọ́ ti tó tí wọ́n ti gbé ah, ẹ̀yin wọ́n lé ọlọ́wọ́ sọ ọ́rù tó nì ẹ́ àwọn òbí la ọ̀dà ọba sí àwọn ìyàwó lẹ́kùn ọ̀fẹ́ kò nídìí pé wọ́ lọ́wọ́ àtẹ̀yàwó làwọn àmọ́ abọ́ ṣe kí ni wọ́n àmọ́ abọ́ akitiyan gbogbo ní ní tiwa lónìí tó bá yẹ pé ní tí agbára ọkọ ká lọkọ ṣe ṣé ó rí àwọn òṣùmọ́njọ́ òun náà ti lè máa dunnú kó pé dáadáa lọ́sẹ̀lẹ̀ nígbà bá di pé náà tó ó kọ́ aṣọ òfin ó kọ́ lórí léèsì ó tún ta gèlè ta páńpá ní yorùbá lẹ́bù tí ìròyìn aráàlú tẹ́nìkan wa sọ́kọ́ ta sí létí kékeré nínú rẹ̀ ń dòsí. kókó àtàkà ẹ mọ̀ pé irú obìnrin oníṣẹ́lá ká sọ̀kan láéláé wọ́n lè sọ̀tún méjì wọ́n gbọ́dọ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ kún bàbá kókó tún sọ náà di akókó àtàkà gbogbo eléyìí túmọ̀ sí pé ìgbàfọ́lọ̀ ìsọ̀dọ̀ ọkùnrin nìkan ló kó ti wá náà ṣe kí ni ó gbà fún Allah ọlọ́wọ́ bò sí sọ pé tẹ bá ti ní kẹ máa nánà kùnà òkúlù wàṣọrọ́bù wọn lè tó sọ́ọ̀sì ẹ má nánà kùnà torí ẹ bọ́kùnrin ti gbà fọlọ́ ó ní ìwọ̀nba tó lọ ṣe fún un kóbìnrin náà bá gbà fọlọ́ kọ́ sọ́tẹ̀n ọkùnrin ló náwó ìwọ sóhun sí ọlọ́ba náà ni sí ọlọ́ba náà ni lẹ́yìn náà nínú ẹ̀kọ́ tuntun wa ń bínú ṣẹ̀ríyà òun náà nígbà ìrìn sọ̀rọ̀ láàrin sílẹ̀ ìjọ mẹ́ta ló ṣe pẹ̀lú ìyá lẹ́yìn tọ́fẹ́ eléyìí fi hàn wá pé lábẹ́ òfin ọlọ́ anybody tó bá ti lè fẹ́yàwó á wò orú ìyàwó tọ́fẹ́ ìyàwó yìí ó lè jẹ́ abilékọ ó lè jẹ́ ọmọge gbogbo gbogbo inú Islam inú ọ̀fẹ́ wípé kí wọ́n pàtì kí wọ́n fẹ́ wọn níyàwó tó bá lọ́mọdé lẹ́sẹ̀ òun tiẹ̀ wọ́n lẹ́sẹ̀ ìjọ méje lọ́dọ̀ rẹ̀ àti ọ̀sán àti òru ìjọ méje tẹ̀sí pé tó máa sọ̀rọ̀ á pín ọjọ́ fáwọn obìnrin nǹkan mú téèyàn gbọ́dọ̀ fi ṣàwàdà nínú méjèèjì onígbà tó rùn bá ti wọ̀ tóun bá ti wọ̀ ọ̀dọ̀ yìí tó wà náà lọ wà tó ìjọ méje fún ọmọge ìjọ mẹ́ta fún abilékọ lọ́dọ̀ nítorí pé eléyìí tuntun kò tí ì bọ́kùnrin kankan gbé rí ó nídìí láti fa ojú rẹ̀ mára ó nídìí láti mú kára rẹ̀ ọmọlé nítorí pé tí a bá tẹ atara rẹ̀ tá a fi sílẹ̀ àìsí mú kúrò níbi kan wá síbi kan ohun tí ó padà fẹ́ ṣẹlẹ̀ ni pé ìyàwó sàlọ̀ kódà lẹ́yìn ọjọ́ méje o tó bá ní bí ìyàwó kan àti kò múra o gbogbo ṣe ìyàwó kejì ìyàwó kẹta sálífẹ́ àwọn méjì ìjọ kan náà ọ̀pọ̀lọpọ̀ lẹ́sìn rẹ̀ so lẹ́yìn ìjọ kejì o tó bá níyàwó mi tó bá múra gan ìyàwó tuntun lè sá lọ nítorí láìpì yẹn kò ní jọra wọn fún ìwọ ti wà pẹ̀lú rẹ̀ ìjọ kìíní kejì kẹta kẹrin karùn-ún kẹfà keje náwó ayò yóò béèrè àbí òní béèrè yóò béèrè tó bá mú mọ́ra títí ó lè padà máa sọ pé kí ló gbé mi wá sílé olórogún gan kí ni kí ni tí mo orogún gan yorùbá èdè yín mà lágbára abẹ́rẹ́ ni orogún ṣíṣe ẹ máa bá wa rẹ̀ títí ijọ́ mi ṣe ẹ máa dictionary tẹ́ ti lọ yorùbá lẹ́wọ̀ àtúfẹ́ wádìí gbólóhùn ọ̀rọ̀ wa àbíkọ́ wọn sọ pé yorùbá english english yorùbá wallahi mushkila ẹ ẹ lọ wádìí orogún kí ni jọ orogún ẹ bí àwọn bàbá bàbá àwọn màmá màmá kí lọ́ọ́ fàá tó ń sọ pé orogún. àkẹ́rẹ́ mọ̀ wá obìnrin ọmọ títí ló gbé wá sí ìrùlé yìí torí pọ́kọ̀ ò ní àsìkò fún ọ̀ma. èè nà torí ẹ̀ Islam ní ẹ̀sẹ̀jọ́ méje pẹ̀lú ẹ̀ ẹ fi bá a dín ríro tójú ọmọ arúgbó. àwọn eléyìí à eléyìí ti lẹ́ ìdí gbígbẹ́ kò nídìí lílọ́mọ́ igi tí màá máa ń lọ eléyìí ti ní ẹ̀sìrẹ́ǹsì ìdìkan ló ti bọ̀ kọ́lá àwọn tó máa dunnú ni pé èmi nìkan tán yọ mẹ́ta sẹ́wọ̀n kébi títí ń bọ̀ one for one ìnìbi títí ń bọ̀ now three complete days so ojú tí ó tètè máa lé pé kí ni ẹ̀dìkan là ti ń bọ̀ èyí wà so nítorí di eléyìí báyìí wọ́n lẹ́ni tó ti dábìlì kọjọ́ mẹ́ta ẹni tó jọ màgé ńkọ ìjọ méjì padà obìnrin yẹn wọ́n ti fẹ́ ṣùgbọ́n kú dẹ̀dẹ̀ kókó lọ sílé ọkọ lọ́kọ bá kú wọ́n ti fẹ́ ó kú dẹ̀dẹ̀ kọ́ máa kó bọ̀ nírọ̀lẹ́ lọ́kọ bá fi ìwé ránṣẹ́ pọ̀ ní kọ́. tábìlì kan náà lélẹ̀ tẹ́fà tẹ́rù ẹjọ́ mélòó lẹ́sìn náà ẹ̀ wá sọ̀rọ̀ kí ló dé kọ̀wọ́lé ajẹ́pẹ́ lé ń bẹ́nu tí máa sọ̀yàn dàbí lè sá <laughs> torí ọjà nísìnyí obìnrin yẹn wọ́n ti fẹ́ àwọn ah, ọ̀fẹ́ wọ́n ọ̀fẹ́ ó ṣe zìnnà ni. ó sì bímọ kínní kejì kẹta lọ́nà zina kìí ta ọ ní ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà mẹ́ta tẹ́ bá fẹ́ rẹ̀ kìí ṣe wọ̀ ẹgbẹ́ gbọdọdọ ó wà lè fẹ́ ìwọ lẹ́yìn ọ̀sìn mọ́tọ́lọ́ lè ṣe torí ẹ̀ kí ọmọ sọ̀rọ̀ sọ ọmọ lọ́lọ́ lè ṣe. ó lè di lọ́la ní kọ́yẹ́kùn lọ́fẹ̀ẹ́ bá kú wọ́n á sọ pé à ìwọ ọmọ tó yẹ ọmọ tó fẹ́ fẹ́ yẹn orúkọ àkóso ọmọ méje ló ti bí ẹ mọ̀ pé ilé ayé gan àdáwò ni wàláhì àdáwò ni ọlọ́run sì tún lè ṣe ń gbà mí kọ́kọ́ ní gbogbo mi pátá porongodo kọ́ máa já sí pàbò kọ́ máa já sí pàbò kọ́ máa sí pàbò kó wá pé ru eléyìí nǹkan ló kù fún nǹkan fi ọ̀sọ̀gì ó ṣe sùúrù ó rà fi rí pọ̀ bọ́ọ̀sì. àwọn ẹgbẹ́ ṣe rí tí láìfù ń lọ kìí ṣe pé àwọn èèyàn ló ń choose nítọ́lọ́ bá fi kálukú sí kọ́lọ́ fi wá ṣe dáadáa. tọ́ bẹ́ẹ̀ làwọn obìnrin sáwọn obìnrin tẹ́ ẹ fẹ́ nọmba two tẹ́ ẹ fẹ́ nọmba three tẹ́ ẹ fẹ́ nọmba four ẹ̀rù kan náà fẹ́ wà ní kò fẹ́ sómi náà láyé tọ́ fẹ́ sí àwọn nọmba two ambos bọ́sẹ̀ three and four. kádàrà ni kódà ìwọ gan alára ó tún máa pé bóòlù ó ṣe rí fẹ́ à ah, kádàrà máa lágbára ẹ so ìgbà no going zone náà làwọn ìyàwó yín kẹrí yẹn ìyàwó kan náà ni kan ni wọ́n ti wọlé rẹ ni wọ́n lọ àdánwò kan pàdé ni ah ọlọ́run tí ẹ bá pa fóònù gan sẹ́rí béèrè mi kì í máa wá ìyẹn ọmọ ọkọ pé tó ń bá a dá nọ́mbà yìí lò irú nǹkan tí ń béèrè ti lágbára jù ẹnìkan lòun lọ́kọ ọ̀sẹ̀ kẹta ni wàhálà ti bẹ̀rẹ̀ débi kó wọn máa ti ń dun mọ́ ọmọ láyé obìnrin nu wàláhì sọlọ ẹ̀rú gbàyàn gbogbo ẹni tó ń sì lọ bá wọn tó ń dákun ni so ẹ wọ ọ̀sẹ̀ kẹta lóbìnrin ti fẹ́ lọ kò í ṣe pé níyàwó mi ò nìkan ọkọ tí èyí kò ń lọkọ wọn dákọ ásíìdì náà ó ní ọkọ ní màá dà sínú ilé ó fi gba gbogbo aṣọ oúnjẹ àlàáfíà òǹgà ọlọ́run lọ́mọ ẹgbẹ́ tó ń ṣe lọ́sítítù ìyàwó tá a fẹ́ ọkùnrin wa máa ń pìtẹ́ndì pé tá a ní ṣerú ilé àsọkọ náà ẹ dákun ṣé tí wọ́n bá fi chain dé obìnrin máa ń pè ọkọ tiẹ̀ ní túláàsì yóò fẹ́ yín jà àbí kò ní fẹ́ jà báyìí ó fi jà rẹ̀ kálukú kádàrá ni kí nípa agbọ́n agbọ́n wà láàyè so ó kò ti lé àwọn conditions kan kalẹ̀ obìnrin tẹ́mi ọba fẹ́ láì ọgbọ́dọ̀ rí báyìí ọgbọ́dọ̀ rí báyìí tọba fẹ́ tán kọ́ wá apply conditions yẹn tó mú àbí òun ó tó ọdẹ òun ni bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin táwọn obìnrin náà lé conditions fún àwọn obìnrin sọ fún wa ó ń sọ fún wa ńgbà tí èdè òyédè bẹ́ẹ̀lẹ̀ láàrin rẹ̀ àtọkùn àti wàá yanjú rẹ̀ yanjú rẹ̀ yanjú rẹ̀ kọ̀ yanjú obìnrin wa ní ẹ má dara yín láàmú ẹ má dara yín láàmú kọ́dà kò sí tó lè ṣe láyé yìí tó lè fẹ́ padà mọ́ torí kìí ṣerú ọkùnrin tó ń fẹ́ fẹ́ láyé òun ló ń fẹ́ o ti bímọ mẹ́ta fún kò kò mú nǹkan nínú àwọn kìrìtẹ́rì àtúntò kalẹ̀ fọkùnrin tó wọ́n kẹ̀ ó bí àfáàní tó fi bímọ mẹ́ta ó ní kádàrá ni. tó báyìí ṣe rí nu jàmá téèyàn bá ti dá nǹkan wọ èèyàn máa rò pé ibi bẹ́ẹ̀ náà ni ìsìn ó ké jù nínú tí máa lé àwọn èèyàn sí tí máa lé àwọn èèyàn jìnnà síra wọn òun náà ni pé bá a ṣe ń ríra lọ́ọ̀kan yìí la níyì gẹ́gẹ́ bí Yorùbá sọ pé ènìyàn gbókèrè níyì ẹ̀hẹ́ tọ́ba wa jìnnà díẹ̀ síra wa ẹ̀rí pa nìyí bàtí táyà tá a jókòó la súnmọ́ wa ẹ̀rí pẹ́ lómi òtún máa rẹ́ lómi sàbà lé turẹ́ lómi abíyá rẹ̀ ń rún bàjẹ́ yìí kò fi síra ó lè wẹ́wẹ́wẹ́wẹ́ yóò tún sẹ́kù náà ẹlòmí akọrọmọ kọ wa kò sí bó tilẹ̀ pọnú tó ẹnu rẹ mọ àrùn náà ni ó kè ìyàwó ńkọ́ àtọkọ so ìwọ kàn wò pé à my wife my kìíní my wife ah ìyàwó rẹ kọ̀rọ̀ àtàdé mẹ́rin náà òun sá ní ah, àmì ìsáhùn so onáwó ń wá gbogbo bó ti ń sẹ́kù ẹ eh, bóyá ẹ máa brush brush wa ó ti fi mọ́ brush náà ni pé ah oh kọ́dà kò ṣe bó ti bàtà àlí ìsín ẹ̀yìn ni pé ah mo ṣe brush ok ok ṣé mo pé àti bẹ́ẹ̀ lẹ́lòmíì wà láì ni wọ́n ti túká sẹ́ni tí wọ́n mọ̀ bá ni gbogbo àwọn nǹkan tẹ̀yìn ọ̀ka kùn ẹ̀rù ọlọ́run kan wà ó ní tó ń bá wẹ̀ láì ní iye gbà gbogbo ẹni tó bá dókòó nítòsí òwò aláì wọ́n pè nǹkan rùn láì jẹ́ pé èèyàn ti dòkú mbètè ní ọrọ̀ gidigidi gbogbo láìpù rẹ̀ sì fẹ́ di nǹkan mìíràn òun fúnra ara rẹ̀ ọ̀wọ́ báwo yẹn ti máa ń react pé òun òun kò imagine báwo lobìnrin ṣe lè bóńgbé láyé yìí torí ẹ àwọn kan tí máa ń fa wàhálà láyé ọ̀pọ̀ kí wọn máa bẹ lọ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار كل يقوى ما دعوة ولا بيان كان ما صحاب ó ń sáré wọ́n pe anabi sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà wa kọ́ wa wò anabi wa dé anabi wa ní kí èsì pọ́ máa ṣàdúrà kan anabi tó yẹ pé ọlọ́wọ́ bá ń fi ti àwọ̀ ọ̀mà tí ń fi mà kí èsì pọ́ máa ṣàdúrà kan ó ní òun máa ń ṣàdúrà kan torí tó fa wàhálà fún ó ní òun máa bẹ lọ́n pé wọ́n lọ gbogbo ìyàtọ̀ bá fi jẹun lọ́rùn jọ́jọ́ látàyè anabi ní agbára rẹ̀ lè kà lára rẹ olùkọ́ àmọ́ ẹ̀yin ọmọ tọrọ lọ́lọ́ pé ọlọ́run gbà mí là mí nì kìí ṣe pọ́ máa sọ pé kí ọjọ́ látàyè à pé kò lè bá àdọ́rùn kó ti wà fírí. anábìnrin kí ló dé tọ̀ máa sọ pé allahumma atina fi dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar àdúrà lálẹ́ àdúrà ìjàmbá gbogbo níta máa ń fẹ́ láyé ní dáadáa gbogbo níta ń fẹ́ dáadáa lọ́rùn aburú tá fẹ́ gbogbo ẹ̀ ti wà mẹ́ẹ̀. torí e! pé ká máa bẹ lọ́ọ̀ni àmọ́ ká máa máa yún bọ́ ká máa sọ pé mi kẹ̀ èmi kẹ̀ báwo àbọ̀yàwó gangan ni bọ́yàwó gangan ni so nísìnyí obìnrin tó ti ṣe zinari tuntun á tó bá wọlé ọkọ ìjọ mélòó ni wọ́n sì lọ́dọ̀ rẹ̀ ìjọ méje náà wọ́n sì lọ́dọ̀ rẹ̀ nítorí pé. kò kò dẹni tí wọ́n bá lò ọ̀nà tí yẹn máa fi di abilékọ nítorí pé zina wọ́n fi bá lò torí ẹ̀ ló ṣe jẹ́ pé obìnrin tó bá ti wá jẹ́ pé òun jẹ́ agánrábà ìjọ méjì ẹni tó ti lọ́kọ rí ìjọ mélòó ìjọ mẹ́ta Islam ọ̀sàbò sí sẹ́nìbọ̀dì nínú wọn torí ẹ ẹni sáà ń sọsọ kí nínú rẹ ń dùn sí gan rí ọlọpàá abilé kọ wọn gbẹ lọkọ kẹrin tí ọfẹ bẹ́ẹ̀ ní kọlá kò sí ọkọ kẹẹ̀dógún orin ni àbí òṣèré orin ni ẹ mọ̀ pé ó ń bẹ́ẹ̀ nù kẹta àwọn máa ń kórìíra tó ń fi bẹ́ẹ̀ lu orin ńlá òtún wa bẹ́ẹ̀ ló bí ọmọ kan fún ọ tí ó jẹ sábà bí oríire rẹ láyé àtẹ̀kìyà abẹ́yìn ọmọ pé àwọn ọmọ nínú sí ọwọ́ wa ni wọ́n àwa ní ìsìn àwa tá a jọmọ fáwọn kan sẹ́mi pé nu sí ọwọ́ àwọn òbí wa làwà. anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna abna'akum min kasbikum fakulu min kasbikum. lẹ́gbẹ̀rún àwọn ọmọ yín nínú sí ọwọ́ yín ni wọ́n wà o ẹ máa jẹ nínú sí ọwọ́ yín. òbí ó máa ń jèrè ọmọ kó tó di pé òbí kú òbí tí máa ń jèrè ọmọ lẹ́yìn ikú rẹ̀ níjọ̀gbìndà títí díjọ̀gbìndà kìyà ẹ mọ̀ pé nísìn ní kíkí gbogbo owó tó kú ó kíyà lẹ́yìn ikú wa ń kọ́ ìdá máa tẹ̀bùnà àdámà ń kọ́pà àmẹ́lógún ìlànà ìṣẹ̀lẹ̀ tọ́wọ́ àdámà bá kú gbogbo sẹ́ẹ̀rẹ̀ tó ń kọ sílẹ̀ fún ti parí àfi nǹkan mẹ́ta nínú rẹ̀ ni wàwálẹ́dún sọ́ọ́lẹ́hìn yẹ̀dùrúlẹ̀ ọmọ rere tí máa ń ṣàdúrà ẹ̀yin kó bí wá ti wá nù sáré ẹ̀yin ọmọ rere tán fi sílẹ̀ tẹ́ǹsì àdúrà fóbìnrin obìnrin tún gbalada lọ́ntìẹ̀ ó tún gbalada lọ́ntìẹ̀ torí ẹ̀rọ sọ pé ẹnìkan ọjọ́ ọmọ rere fáwọn òbí rẹ̀ ìyá rẹ̀ jí ágá lórí ẹ̀ ìyá yẹn tó wá kú kò wá sí ọjọ́ kan tí kìí ṣàdúrà fún yàrá náà lásọpọ̀ máa rere náà lọ́mọdé máa rántí àwọn òbí rẹ̀ nínú as-salawatul khams sọláàtì márùn-ún tó ń ṣe lójoojúmọ́ tó bá di tashahhud tá a sọ sọláàtì fanabi sallallahu alaihi wasallam tá a tá di ọlọ́run níbi aburú mẹ́rin yẹn nǹkan mẹ́rin yẹn ànábì ń kọ́ wá sẹ̀sẹ̀ tó bá wù nínú àwọn àdúrà kò sí. àfa òbí wa náà láǹfààní bẹ̀ rabbighfir li wa liwalidayya warhamhuma كما ربياني saghira. أقول ما أنسى ṣàdúrà fún yàn jojúmọ́ ọwọ́ apáti ìjọka. tọ́ bẹ́ẹ̀ ni ìyá yìí ló wá sí lálà lẹ́ni tí ń bọ kàjẹ́ wọ́n máa ń dáadáa tó máa fi ránṣẹ́ sí lójoojúmọ́ kí ló dé tó fi ránṣẹ́ lónìí kí ló dé tó fi ránṣẹ́ lónìí. wọ́n á sọ nínú tàgbésí ayé ọkùnrin yẹn pé títí tó fi kú kò fi sísàdúrà fún ìyá rẹ̀ lẹ̀ lọ́jọ́ kan sọ̀ntorí de eléyìí àwọn ọmọ yẹn ẹ jèrè wọn náà ní ìgbà táwọn ti kú tóbi ti kú tọmọ sì ń bẹ ẹ ti jèrè wọn wà ọlọ́run wọ́n pe ìwọ ọlọ́run bó lélẹ́yìí ti wá ilé o ti san alẹ́ san ó ní ẹ̀san àforíjì táwọn máa ń tọrọ fún yín nù láyé. sọ yóò bá lẹ́bù lọ́mọ sọ pé tó ń jẹ ọmọ bá jiná kò ní bá yín sàárì sẹ́mi kó ń jẹ ọmọ nígbà yorùbá bíi fùfú bí ẹ̀bà ni àwọn ọmọ nǹkan kan ló ń jẹ ọmọ ẹbí pé ẹ ń fún mi lówó ọkọ ló fún mi ọ̀rọ̀ àmọ́tò mi ẹ̀ ọlọ́àdìkan gbogbo àwọn pàǹtí pàǹtí lásán kòkòkò eléyìí òkúkọ ọmọ ra mọ́tò fún bàbá rẹ o kòkòkò ọmọ kọ́lé fún wa o mo rò pé yé kòkòkò ọmọ kí bàbá rẹ màmá rẹ kí wọ́n máa jẹ ẹran tó dáa fa kó tó di kí wọ́n kú káwọn náà wọṣọ tó dáa fa kó tó di kí wọ́n kú kì í á ṣe pé ìyá ẹran ló jẹ bàbá rẹ kú kì í ṣe pé léyìn tó fi máa jẹ ọkàn fẹ́ kókó fẹ́ ẹran kí wọ́n máa fún un kọ́ máa fún mu kọ́ máa fún mu pé ah, ìgbà kan là á máa jẹ́ àmọ́ ní ìta ń fún mu ni kí inú bàbá rẹ̀ máa dùn ó ṣe bẹ́ẹ̀ bàbá wa kú tán ọwọ́ àfilé ọwọ́ àfilé òfilé pàkùnú ọ̀fọ̀ nàrókà ọmọ òfò ọmọ òfò ni ẹ ẹ̀yin ọmọ bó ṣe jẹ́ ọmọ òfò bàbá tí wọ́n wá ń sunkún lórí àti ìyá tó ń banújẹ́ lórí ẹni sìn tó pẹ̀tẹ̀ wọn fún ọkàn tó kú ẹ́ torí di eléyìí báyìí la ulfiyannaka ba'da al-mawti tandabuni wa fi hayatiya ma zawwajtani zati lọ́jọ́ ń bọ́ ọ lẹ́yìn ìgbà tí mo kú pọ̀ ń dárò mi o dárò pé kí ni nígbà máa láyé tó tójú ṣe fún mi. so eléyìí náà kò sí ní tó burú mẹ́ẹ̀ sọ̀sùpẹ́ yóò bá tẹ̀ mọ̀ pé ní táwọn kà fún jíṣe òun náà làwọn màtíríà torí ẹ̀ wọ́n sọ pé ọmọ tó bá pawó wálé ni màmá rẹ̀ ọmọ tòun torí ayé lásán làwọn lé wọn mọ nǹkan kan nípa àlùkìyàmù torí ẹ̀ sọ pé oúnjẹ ọmọ òní jiná bọ́ nù sàárè mo jiná bọ́ nù sàárè kí ni tí wọ́n já màlá ń sàárè ẹ̀ já màlá ń sàárè ṣùgbọ́n táà ń sọ ni pé ọmọ ẹ̀yìn yẹn kì í sóúnjẹ tí wọ́n máa jẹ sẹ́nu ní gbogbo òbí torí rẹ̀ pé ń fẹ́ lọ́dọ̀ ọmọ nìkan ọwọ́ kọ́ máa ní sílẹ̀ fún yín pé bàbá mi ni ìyá mi ni a ọlọ́run dákun máa ń ṣe dáadáa fún wọn ọlọ́run bá mi tẹ wọn ọlọ́run bá mi jẹ wọn ọlọ́run má jẹ́ jẹ wọn a orí ńlá ni ṣé gbogbo èèyàn ló máa ṣàdúrà fún ọba sọmọ pé gbogbo èèyàn láyé kọ́ ló lè fi ọba àmọ́ máa rí à kò ní fẹ́ kí yọjọ ní ìsìn ẹni tó bá ti ní bàbá tó ti kú nu wa ẹni tó ti ní ìyá tó ti kúnnu wa ká pé wọ́n kàn fún wa ní àmì pé inú ìyá ni bàbá wa máa wà á ní rọrùn sùn lálẹ́ èèyàn máa bẹ́ lọ́n fún wa ni yóò máa wá kí ni mo lè ṣe tọ́lọ́ wọn fi yọ wọn kó nù ìyá yìí wọ́n ti bàbá rẹ̀ bá rorò jù bẹ́ẹ̀ lọ ní sọ pé ẹ ti pín ọmọ wa fún mu kò ní torí bàbá rẹ̀ ìwọ náà ni ìwọ bàbá rẹ̀ náà ni nítorí pé bàbá rẹ òun gẹ́gẹ́ lẹni tó pilẹ̀ bó ti ti wálé ayé ọ̀tọ̀rọ̀ rẹ lọ́dọ̀ rọ òfin wa wá bẹ́ẹ̀ níyà rẹ ẹ wo wàhálà tí wọ́n bá gbé àpò ẹ̀wà fún yàn tí wọ́n ní wàá lọ síbi tó ma ní fifty meters ó sì lọ mọ́kà lọ́dún yìí lápò ẹ̀wà tó kún dáadáa sẹ́wọ̀n pé gbogbo alẹ́ tiraka torí mọ́kà kì í ṣeré àmọ́ tó o bá sọ̀kalẹ̀ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ fọwọ́ fa ọrùn rẹ sókè ọrùn ọrùn wọ̀ ó sì gbọ́dọ̀ ké lẹ́yìn pé kìí ṣe gbogbo alálẹ̀ ṣe ẹlòmíì ọ̀sọ̀ mọ́lẹ̀ bọ́lá bá kọ́ pé wọ́n lọ mọ́ káàrọ̀ wọ́n kúkú lọ ṣùgbọ́n lọ mọ́ káàrọ̀ mọ́ káàpẹ̀ wá ti jẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ wo oyún oyún jù bẹ́ẹ̀ lọ oyún yẹn bí ìgbà pé nǹkan kan so mẹ́rin èèyàn nǹkan kan so mọ́ àlàáfíà èèyàn ní wọ́n á ń ṣèṣe pé òun mú yàn lọ àwọn obìnrin jọ tó bá fẹ́ bímọ à ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀nù síbẹ̀ àmọ́yé ọtọ́lọ́run fẹ́ lọ bímọ tó kú àìmọ́yé ọtọ́lọ́run bẹ tí ìyá ti kú ṣùgbọ́n lọ́wọ́ bá aláàánú inú ní kí ìyá tọ́ sẹ́kù ọ̀sẹ́kù lẹ́yìn ìgbà tó bí ní ti ń bẹ́nu rẹ̀ ṣùgbọ́n àwọn àwọn ataṣojú kókó kókó yìí náà ni kí ti wọ́n lọ pààyà rẹ̀ nígbà tó kú nígbà tó fẹ́ bí ọlọ́run ló pa ọjọ́ ku rẹ̀ ló pè so ṣùgbọ́n sábàbí tiẹ̀ ìyá tí ọ̀ wá kú àti èyí tó kú ṣé wọ́n wọ́ ti ojúṣe kan àbí wọ́n wọ́ tẹ̀ wọ́n wọ́ tẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé dandan a gbọ́dọ̀ rí pa gbìyànjú láti jẹ́ ọmọ rere fáwọn òbí wa oúnjẹ ọmọ kan jiná kí nìkan wọn ò sí oúnjẹ kankan so ọmọ ó wúlò fóbi ní gbogbo ìgbà ńlọ ọmọ wúlò fóbi rẹ̀ akramakumullah àdéhìí alákọ̀ọ́kọ́ yìí ó fi hàn wá pé ìyàwó tẹ bá fẹ́ tí wàá ti lè jẹ́ abilékọ ọjọ́ mẹ́ta pé èyí ta abilékọ ọjọ́ mélòó ọjọ́ méjì tọ́ àdéhìí ti fi hàn wá pé ká má máa dá ọ lè tó dàgbára wa lọ àwọn èèyàn wọn ò mọ nǹkan ju kí wọ́n sọ yẹn lẹ́nu lọ ẹni tó bá fẹ́ gbélé ayé lálàáfíà yóò máa fi gbígbọ́ ṣaláìbò yóò máa fi rírí ṣe aláìrí yóò máa fi mímọ̀ ṣe aláìmọ̀ nítorí pé bá lé àwọn èèyàn tẹ́lẹ̀ náà sẹ́rí wà táwọn máa hù ó ní pé wọ́n fẹ́ pé attention rẹ̀ náà ni tẹ́ máa ń bọ̀ jẹ́ wọ́n fẹ́ pé attention rẹ̀ tẹ́ máa ń yọnu sí ọ wọ́n fẹ́ pé attention rẹ̀ tí wọ́n bá ṣe fún wọn ní attention ọ wà disturbed tó bá bàtí stop ó rí i pé ó padà fi àárín wọn sílẹ̀ àwọn fẹ́ lé ọ náà ni torí ẹ ẹni tó lè gbélé ayé rọrùn fún lẹni tó fi rírí sáláìsì yóò fi gbígbọ́ ṣe aláìgbọ́ yóò fi mímọ̀ ní tí wọ́n ṣe ṣe aláìmọ̀ wọ́n mọ̀ pé eléyìí ọmọ lẹ́mi là ẹ̀wí dọ́lá bẹ́ẹ̀ ni kílẹ̀ ń sọ rọ́bì ẹ̀ ń fẹnu wa rọ́ èèyàn tó lè gbélé ayé rọrùn àwọn tó bá ní tí ń wí tí wọ́n ń sọ ń bọ̀ wí ìwà ni wọ́n ń pa ó ní rí láyé gbé tẹ̀ dáhùn sí ìfẹ́ mi torí ẹ̀ ń tágbára rẹ bá ma náà ní kò sí ọlọ́run ọba gan lòun ò dín kankan rò àfi ń tágbára wa bá ká la yukallifu Allahu nafsan ma ataha nítorí fún ọ ká inú rẹ lọ́lọ́run ti máa pààyàn láti ọlọ́run ọbẹ̀ ọkọ̀ máa náwó bíi wọ́n sọ fún wa nípa téèyàn méjì mẹ́ta bá pè wá kíkí ká wá síbi àpèjẹ àwọn tára dà ló ẹnìkan nínú àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam ló gbà wọn ó ní ànábì sallallahu alaihi wasallam kọsọpá ànábì sọ ẹnìkan náà àwọn sàhábà nàbì ó ní tí èèyàn méjì bá pè ọ kíkọ wá síbi àpèjẹ fa'ajib aqrabahuma baba ẹni tí lẹ́kùnlé rẹ̀ súnmọ́ lẹ́kùnlé rẹ̀ ní kọ́ dá lọ. torí lẹ́yìn ẹ tètè máa ríra tọ́ba kọ́ láti dá lóhùn ìjọ tètè wà láàrin rẹ̀ àti. abẹ́tílé rẹ̀ rọra jìnnà sí tiẹ̀ àti sọ fún pé ti síwájú rẹ̀ pè mí kò lè díjà alẹ̀ bíi ìtẹni tí ilé rẹ̀ súnmọ́ tiẹ̀. fa in sabaqa tó bá wá jẹ́ pé kìí ṣe kan náà làwọn méjèèjì pè ọ́ eléyìí alákọ̀ọ́kọ́ ni tó bá pàwọn méjèèjì ló pè ọ́ lẹ́ẹ̀kan náà ẹnìkan ti kọ́kọ́ pè ọ́ ṣáájú ẹnìkejì kò bá jẹ́ ṣẹ́jú kan àbí ṣẹ́jú aya ni wọ́n fi yí ṣáájú ara wọn sọ ẹ̀jẹ̀ bíi lẹ́rí sabaq ẹni kọ́kọ́ pè ọ́ nìkan dànù. àdìsí yẹn kò fẹsẹ̀ ẹni lẹ̀ kìí ṣe nítorí pé ní rajulun pẹ́nìkan nínú àwọn sàhábà náà nítorí wọn bá sọ al-ibham fi sàhábì la yaqda'u fi sihhati sanad àìmọ́ta ní pàtó ní sàhábì náà kì í ba ọ̀nà táde sì wá kì í bàjẹ́ tó bá kó nìkan ni kò lè bàjẹ́ nítorí pẹ́nu àwọn olùmọ̀ ti kò lórí pé as-sahabatu kulluhum udu ẹni tó dúró dọ́gba tó ṣe fọkàn tán ní gbogbo sàhábà àìwá mú ọkọ̀ sàhábì tó jẹ́ kọ̀bàdì sì jẹ́ tó ṣùgbọ́n àwọn kan tí wọn ò tó sọ̀hábà náà tán gbà wá lọ́tọ̀dọ̀ ọkùnrin yẹn àwọn ẹlẹ́ni tó ṣe pé wọ́n kó bá ọ̀nà tó bá wa tó fi jẹ́ pé àdéhùn tó fẹsẹ̀ rìn lẹ̀ ni. wọ́n yẹ kí n bí òṣìṣẹ́ fẹsẹ̀ rìn lẹ̀ alẹ́ àmẹ́lò kọ ìmọ̀ ń bẹ́ ìńtọ́tọ́ka sí náà làwọn yẹn máa lò nínú òfin ṣẹ̀ríà. ike téèyàn méjì bá pè ọ́ lẹ́ẹ̀kan náà téèyàn méjì bá pè ọ́ lẹ́ẹ̀kan náà ẹni tó súnmọ́ jù tílé rẹ̀ súnmọ́ tiẹ̀ jù lọ́ọ́ dà tẹ́nì kan bá sì síwájú ẹnì kejì pé ọ́ aládàá lò ẹni tó kọ́kọ́ pè wá gbogbo eléyìí tún máa lẹni pé kò gbọdọ̀ fàjà ìwọ tó pé ó ti mà bẹ́ẹ̀ ẹni tó pé náà ti mà bẹ́ẹ̀ kò gbọdọ̀ fàjà eléyìí jẹba kí ló ti pé ẹni tó lówó jù ẹni tó súnmọ́ téèyàn bá jẹun tó tó tún bóyá lówó à kìí sùn eléyìí jẹba oṣù jẹ ẹni tó tẹ̀lé lé wọn lọ́tọ̀dọ̀ صحابي لنا رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا آكل متكئا رواه البخاري إني جاون لاني تفنت إني جاون لاني تفبت إني جاون لاني تربك الإمام البخاري لو بجد وفرانين وني كفيت كفبت كالبكو eléyìí ò sí nínú ẹ̀kọ́ ẹni tí ń jẹun ní ìlànà bí Islam ṣe mú wa kí ló dé oríṣiríṣi nǹkan làwọn olùmọ̀ sọ àwọn kan sọ pé torí tá a bá fẹ̀yìn tá a jókòó báyìí àti jókòó ń jókòó ẹni tó yẹ kó lè jóúnjẹ èèyàn márùn-ún tọ́wọ́ kan máa dà ní wọ́n máa dà ní ọ̀mà lọ wọ́n máa dà ní ọ̀mà lọ. àwọn kan sọ pé ìṣesí àwọn gbéraga ni ẹni tí ò mórí tọ́lọ̀ ń ṣe fún tí agbára wa lọ́rọ̀ ń jẹun ni àbọ́lọ̀ ló fa agbára wa kà tí ẹ bá fẹ̀yìntì pé jìnnà sẹ́ni tó bá fẹ̀yìntì kó tún kásẹ̀ lórí ẹ̀sìn kọ́ máa jẹun kọ́ máa ṣèṣe pé wọ́n lọ lágbára rẹ̀ kọ̀ yẹ wa. wọ́n ní tí wọ́n pè yẹn fi ẹ̀gbẹ́ sí ni àbí yẹn rọ̀gbọ̀kú sórí nǹkan kan báyìí wọ́n ní tí a bá wò mẹ́díkàlì àwọn sọ yìí pé tá a máa jọun bá wọn oúnjẹ yẹn ò ní fẹ́ bá bire lọ tààrà o nítorí pé ibi tó yẹ kọ́ lọ kò ní lọ bẹ̀ fèèt yéésù kọ́kọ́ dẹ̀gbẹ̀ kó tó wá di pé lọ́bi ti lọ kàkàkà ta oúnjẹ lálàáfíà wọn là lè tara oúnjẹ yẹn tún gbé inú oorun àtàárẹ̀ tí èsì tiwa tó bá tiẹ̀ tó wá lọ oúnjẹ alátaarú ìtawọ̀ áfíríkà máa ó súnmọ́ kọ́ pààyàn lórí so ètò yìí ò ní ìdí tọ gbogbo ẹ gbogbo ẹ àwọn anísìnyìí àwọn gbogbo ẹ gbogbo ẹ má fẹ̀yìntì má fẹ̀yìntì má lọ gbọ̀ kútọ̀ máa ń jẹ èyí tí Islam mú wá iná ìbẹ̀rẹ̀ ká máa ṣe àìsí máa báwọn ní Islam ní ká jókòó ó ní ká gbé awọ ìdí wa méjèèjì ká gbé lórí abẹ́ àtẹlẹsẹ̀ wòsì. káwọn á nàró ẹsẹ̀ ọwọ́ gbé awọ ẹ̀dí wa méjèèjì lé orí àtẹ́lẹsẹ̀ ọwọ́ ọ̀tún nàró ẹsẹ̀ ọwọ́ òsì káwọn ilé ní jíjẹun àwọn òun náà sì ni jíjẹun jẹ tàwọn ẹni tó jẹ́ pé àwọn ń jẹun láti wọn máa sẹ̀mí kí lè bá a máa jẹun torí tó bá ti jẹ́ débi kan ó rí i pé alhamdulilah ó ti tó bá a ná. tó lónìí ẹ rí i pé àwọn kálukú ti márùn òyìnbó àṣọ òyìnbó ni pé tó bá kọ́ ilé tán bẹ́ẹ̀ tó kọ́ ilé oúnjẹ bóyá sínú pálọ̀ yìí. ilé oúnjẹ tó wá kọ́ sínú pálọ̀ yìí yẹn kò lè jẹ́ lóúnjẹ gẹ́gẹ́ bí modern life bó ti ṣe wí lórí ìgbàdé bá tún kan dining table tí wọ́n wá ti kan dining table síbẹ̀ ó tún ní chairs tí wọ́n wá ṣe àga àjọun sẹ́gbẹ̀ẹ́ dining table gbóǹkan gbóǹkan gbóǹkan tí ò níbi tá a fẹ̀yìntì ọwọ́ àbẹ́ẹ̀ náà tí ò níbi tá a fẹ̀yìntì ẹ̀ẹ́dì kan mi èèyàn mọ̀ ọ́ sọ pé ẹ̀ ń lówó ẹrú àga kankan bí ọmọ sùkúl téèyàn máa jẹun téèyàn lè ṣubú àbí òye so ẹ̀rí kí wọ́n tún kan ibi téèyàn fẹ̀yìntì ọwọ́ ajẹ́ pé irú rẹ̀ ìwọ náà ní irú ẹ̀ kò sí tó burúkọ kan o kò sí pé tó a máa tẹ́ni o sì lágbára pé o lè kan aga kìí ṣe léyìn ló burú máa fẹ́ jẹun níbi dining table rẹ̀ bó ni màá ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe ní ká jókòó táà ń jẹ ńlẹ̀ lẹ́nà bẹ́ẹ̀ náà ló jókòó ní ha sọ́rọ̀ bó ni wọ́n bẹ́ẹ̀ náà ló jókòó ló gbé àwọn ẹ̀dí rẹ̀ ló gbé lórí àtẹ́lẹsẹ̀ rẹ̀ òsì ó sì nàró ẹsẹ̀ rẹ̀ ọ̀tún náà lórí àga ó sì máa rọra jọ sọ̀tẹ́ ẹ lè ṣe báyìí kó tún fẹ́yìn máa rọra jọ so ó gbogbo eléyìí kó burú. joko nọ́mà nọ́mà àmọ́ gbẹ̀yìn rẹ̀ jìnnà pátápátá sí ibi tí wọ́n fẹ̀yìn tì bi àjókòó bí àárín o si ọmọ wa si ṣe lè jẹ bó ti ṣe jẹ. Ànábì wa sallam àmọ́ yìí pé ìran torí náà ní kálíbà àtàǹfààní lára gbogbo tó ni. ẹni tó bá gbọ́ tó tẹ̀lé irú wa ló bá ń sórí rẹ kọ́lọ̀ ń ọkàn nínú ẹni tó gbọ́ tó fetí pàlàbà rẹ irú wa wàhálà máa bà ọlọ́mọ sáà lọ́kàn nù ọlọ́run lè dọ̀ kó fún الله أكبر الله أكبر الله